wa ó kù bí ẹyọ̀kan tí mo tún fẹ́ ṣì sí wọn ṣùgbọ́n lórí méjì ìjẹ́bí wọ́n kọ́ bú àìyàn ìrìnà fún ìṣẹ́jú mélòó tí a bá ní alìkẹ́dù wàlìkẹ̀dàbù náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد وقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní tẹ̀lé kíkí tí wọ́n ti kí gbogbo oníkúlùkù wa àní tí a sọ fún yíjú pé jazakumullahu khairan ọlọ́nkọba àtẹ̀yìn ní ẹ̀sìn dáadáa láyà tí ní alkiyama àtàwà àtẹ̀yìn ọlọ́nkọ fi aljanna ìyọnu rẹ̀ àti rírẹ̀ ọlọ́nkọ fi sẹ́sùn fún wọn ní kọ̀ọ̀kan wa bákan náà iléeṣẹ́ yìí ọlọ́mọdé kí ó dàrú ìkárí gbogbo iléeṣẹ́ nìkọ̀ọ̀kan wa. àkórí ọ̀rọ̀ tí a pàtì tẹ́lẹ̀ òun náà ni ohun tá a pè ní manhumul mujrimun àwọn wo ni àwọn ọ̀daràn àti káfíà àwọn almujrimun àwọn criminals níwájú ọlọ́run àti lọ́dọ̀ ẹni tí ọba jẹ́ ẹni ọlọ́run tó nígbàgbọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó jẹ́ olùtẹ̀lá Nabi sallallahu alaihi wa torí pé lè pàtàkì ká mọ̀ tábà ti mọ̀ láàfin ní jẹ ara wọn torí pàápàá jùlọ láyé tábà ti mọ̀ lálkìyàmà tábà bá wọn nípò tí wọ́n wà a lè mọ̀ pé ha ó kó rí bẹ́ẹ̀ torí pé ọlọ́run ọba ìṣàbòsí fún ẹrú kankan báyìí ò kọ́mọ nù tábà gbáyé sí a kà fún wa níjẹ́ nìta ń sọ fún wa lọ́n pé almujirim ọ̀daràn tàbá ní ìjọrọ̀míyò àwọn ìjọrọ̀míyò aléyàn wọ́n jẹ́ criminality gangan act yẹn ń tó yẹn ń ṣe ní jẹ́bẹ̀ lákòótán wá ni pé gbogbo tí bá jẹ́ ìtakò àṣẹ Allah subhanahu wa ta'ala lálókó sínú tí ìjẹ́ aláìnígbàgbọ́ nú Allah subhanahu wa ta'ala àìtẹ̀lá nẹ́bì tóun jẹ́ ọ̀gá torí pé kò sí ohun tí ń bẹ ní ìwà ọ̀daràn tí ìjẹ́ kèfèrí ìjẹ́ olùmọ̀rún pẹ̀lú ọlọ́run tí ó sàgbà rẹ̀ làwọn fáwọn mọ́ sọ pé máa bá àdọ̀ kó fòrò gàm lẹ́gbàá tí wọ́n bá jẹ́ kèfèrí ẹ̀sẹ̀ olókùnkù táwọn kà sí ní lọ́rùn tó gbogbo òun yókù tí bá ń ṣe àbúrò èyí tí fi ń bẹ lára rẹ̀ ni ọlọ́run mọ́ sí nínú gbogbo àwọn ọ̀ràn ọ̀daràn àwọn táwa fẹ́ gbéyàwó lẹ́nìí nínú wọn àwọn náà ni àwọn táwa pè ní alkazabun tẹ́kọ̀ọ́ bùkátà sí ká mọ alikadub irọ́ pípa àti àwọn òpùrọ́ tukutọ́ bá jẹ́ gbọ́dọ̀ allah subhanahu wa ta'ala náà sọ́tù yasin ọlọ́run jẹ́ wa pé fúnra ọlọ́run ní ó pàṣẹ pé ó ẹ kóra yín sọ́tọ̀ ẹ dáyàtọ̀ ẹ̀yin ẹsẹ̀ ní ìkẹ́ lábẹ́ pé ẹ kóra ẹ̀kúra yín sẹ́gbẹ̀kan ẹ̀jìnà ẹ̀jìnà nínú àwọn tàfẹ́sìkẹ́ tàfẹ́ sànú ẹ páàkì ara yín sẹ́gbẹ̀kan ẹ̀kójọ lẹ́yìn ẹni pé alam ahadi ilaykum ya bani adam alla ta'budu shaytana innahu lakum aduwwun mubin torí pé atanasuk connectivity ń bẹ fún alukur'an ayàtọ̀ sáájú yìí tó tẹ̀lé wọn mọ́ sora wọn pọ̀ ni ṣùgbọ́n alimahu wàjàhílàhù man jàhílàhù ni pé torí pé àwọn tí ó já wọn ọ̀daràn tí ó kùrọ́ alágbèrè gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ yìí ń bẹ́nu rẹ̀ kò sí kankan nú gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ pé irọ́ ọjẹ́ orísun fún kò sí bẹ́yàn bá rí tọ́ tí à ń pè wọlé kọ́ sọ pé ẹ̀ṣẹ̀ kan ń bẹ tí ò ní bàtà pẹ̀lú irọ́ tí ó pààlà pẹ̀lú irọ́ tẹ̀yàn bá rí kò sí tó sì jẹ́ pé ìmú irọ́ níṣẹ́ ìsọ́ọ́díṣẹ́ tẹ̀yàn mọ̀ sọ ìsọ́ọ́dí tẹ̀yàn mọ̀ sọ ìsọ́ọ́dọ̀kẹ́nú wà ń júwe pé èèyàn ń tẹ̀lé àṣẹ ìtọ́ tó ló ti ń jẹ́ ìjọsìn fún yàn òun náà ní kíyàn ọmọ tẹ̀lé ibi tí máa ń pààyàn láṣẹ tàbá sí gbogbo ọlọ́run sọ pé sáà ti sọ fún yín tẹ́lẹ̀ àbáyín sọ̀rọ̀ pé ẹ mọ́ sin èṣù ẹ mọ́ tẹ̀lé e, torí pé ọ̀tá yín tó fojú hàn ní bẹ́ẹ̀ bá ti wá jẹ́ ní ti ń parọ́ ní ti ń fìjọsìn fún èṣù tí ń tẹ̀lé èṣù torí pé láti pèlẹ̀ ṣàìtọ́ nínú iṣẹ́ tó ṣe lọ́gàáṣẹ́ òun ni rọ́tọ́ pa fáwọn baba ńlá wa anẹ́bì Adam àti yá wa àwa sáàmọ̀ pé èso tọ́lọ̀ ní wọ́n mọ̀ jẹ ó pè ló kọ̀ mí fún wọn ó ní alẹ́ adúlùkùnmọ̀ alẹ́ sajaratil khuld wa mulkin la igi àìkú igi tẹ́yìn òfin ní darúgbó tí wọ́n náà mọ̀ pé kí mọ́ bá gbó kí mọ́ bá kú lẹ́lòmí náà tójú ẹ̀ tójú bọ́ létí fi ń ra rọ́ káàkiri kọ́ ọmọ jí kọ́ ọmọ dèwe ẹni kìí sì jí mo ti lọ́jọ́ ọ̀tànẹ́ lọ tọ́fẹ́ lọ́jọ́ ọ̀tànẹ́ wádìí wá níwọ̀ kú ọ́ dàbí ìtànẹ́ kò pọ́síbù torí pé inú àdámọ̀ ẹ̀dá níbi ìkọ́lá ọmọ ọbẹ̀ lọ gbére fún wa irú rìn irú tọ́ka yìí ṣètọ́nà ọtọ́ka rẹ̀ ọ̀tàn wọn nígbà tí ti bẹ́ẹ̀ náà àkọọ́lẹ̀ wọn ló fi jẹ́ kí gbogbo tí bá jẹ́ rọ́pátá ìran yóò tó lè jẹ́ ẹnìyẹn tẹ̀lé ṣètọ́nì ni kákọ̀ ẹ̀rẹ́ mọ́ bá pọ̀ jù ni tí bá ti rántí ìjọ tí Abu Hurairah radiyallahu anhu tí wọ́n kọ́ mọ́ sọ́dákọ̀ sí àwọn ọmọlẹ́yìn èṣù tí wọ́n wá ń jí nǹkan yẹn kó ó tún ọkọ̀ náà tí wọ́n ní ń kó sílé tó rẹ̀ ń bí inú wọn mọ́ ọ̀sẹ̀ tó bá ti gbádìí sì yẹn rí àwọn sọ́dákọ̀ tí wọ́n kó jọ pé táwọn ọmọ lẹ́yìn sùúrù ń bù tábùrẹ́ra àwọ̀ tó gbé àbúrẹ́ra gan ń pẹ́ lónìí òní lọ oníkọ́dà kó fi múlẹ̀ òun ọ̀tọ́ ní wá mọ́ ọ̀tọ́ yìí sì kẹlẹ̀ rẹ̀ ọ̀tọ́ dẹ́lẹ̀ kẹta eléyìí ilẹ̀ ọmọba ojú wọn sọ nǹkan fún wọn lọ́sọ̀ fún pé tọ́ lè gbọ́ torí pé ń túmọ̀ pé yẹn ajẹ́ pé yẹn lè gba ẹ̀kọ́ lọ́dọ̀ èṣù ni ni àbí lọ́dọ̀ èèyàn kéèyàn là torí pé nígbà tí Abu Hurairah lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam báyìí ṣẹlẹ̀ báyìí ṣẹlẹ̀ ó sọ fún ànábì sallallahu alaihi wasallam báwọn àfa òní mímọ̀ mọ́ ìsàlàyé fún wa ànábì wa sọ fún pé ẹni rẹ nìtọ́wà yẹn òdodo wọ́n wá ní tí wọ́n túnmọ̀ kóhùn lójúwe ayatul kursi fún àwọn ọ̀rẹ́ wọn ni ànẹ́bì lójúwe tó nígbà tó sọ àbúrò rẹ̀ gbà á gbọ́ ọwọ́ àfẹ́ lọ́dà nígbà ànẹ́bì sọ ló tó gbà á gbọ́ mo rò pé ti yé wa bẹ́ẹ̀ ìtumọ̀ pé kì í ṣe ṣètọ́nì ní ń fi ọlá kùrì sí òrin rẹ̀ fún àbúrò rà àtúrábù rẹ̀ gbà á gbọ́ ó ti wọ̀ pé àyẹ́gbẹ̀ kọ́ lọ́dọ̀ ọ̀daràn yẹn tó fi dọ́dọ̀ ànẹ́bì sallallahu alaihi ló fi wá jẹ́ pé irọ́ alkadgu àti àwọn alkazabun àwọn ọ̀pàrọ̀ wọ́n ń bẹ́nu àwọn ọ̀daràn lọ́jọ́ gbọ́ndà alkiyama tó jẹ́ pé lénìí ohun tó gba lé tó gboko iná ni irọ́ pípa kódà tẹ́nì kankan ọ̀fẹ́ ẹ̀ka àkúmọ́ kódà àwọn tó ẹkún ojúlódò àtá níbi iṣẹ́ tí ò gbọ́dọ̀ sírọ́ irọ́ ti wọ́bẹ̀ òun náà nífẹ̀ẹ́ dáhàwà ìpèyàn sójú ọ̀nà ọlọ́run ṣùgbọ́n èèyàn ní jẹ́ni tí ń pèyàn tí bá ti ń parọ́ tó súnmọ́ ní pé ń pèyàn sọ́dọ̀ ara rẹ̀ àwa ti fi rinlẹ̀ fún wa pé ẹ̀ntọ́ bá ti jí ọ̀pàrọ̀ òpùrọ́ ọ̀daràn ni pẹ̀lú nẹ́sù alkọ̀hán bí ayàtà àkà sẹ́yìn alákọ̀ọ́kọ́ mú táàfin mọ̀ pé ọ̀daràn ni wọ́n àti ni pé irọ́ pípa àmọ́ kò ní wọ́n náà àmọ́ sokùnfà tí èèyàn Allah subhanahu wa ta'ala yálà yóò gbére síbẹ̀ tó bá jẹ́ pé irọ́ rẹ̀ jẹ́ ẹni tó mú Allah subhanahu wa ta'ala pípọ̀ tí ẹ̀ sọ́lọ̀ tí ó fi jọsìn fún abẹ́ni tó jẹ́ pé òun jẹ́ mùsùlùmí ṣùgbọ́n tó ń purọ́ torí ń bẹ́ nínú ẹni tí ó gbére sínú náà ń bẹ ọlọ́mọdé àwọ̀ ní àtẹ̀mí àtiwọ́ sàṣọ pé tọ́lọ́ rán níbi ìrìn kọ́kọ́ wá kìlọ̀ torí pé ọlọ́run ọba ọ̀dá iná rẹ̀ kalẹ̀ àtàwọn ọ̀yá rẹ̀ fẹ́nìkẹ́ni bí ọ̀jẹ́ fáwọn ọ̀pàrọ̀ èèyàn wọ́n ní bọ́lá ti rẹ̀ rẹ̀ lẹ́yìn òun nínú al-Qur'an Allah subhanahu wa ta'ala ni walaw tara idh wuqifu 'ala an-nar tẹ́ bá rí wọn gbà tí wọ́n bá kóra dó ta kó wọn nínú nẹ́tọ́ kójọ faqalu ya laytana nuradd wala nukadhdhiba bi ayati rabbina wọ́n ti dáwà padà sáyé tá a bá lọ ayé àní parọ́ àní mú àwọn àmì ọlọ́wọ́n ọba nírọ́mọ́ pàṣẹ dáadáa mọ̀ sí kámọ́sà ìdá ní sí mọ̀ gbogbo àwọn wa bú táwọn wà ní hú mọ̀ wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé wọ́n ní kúnnà minal mu'minin wọ́n tó jẹ́ kí wọ́n sọ bẹ́ẹ̀ tí wọ́n ń sọ jáde lẹ́nu yẹn òun náà ni pé ó ti clear sí wọn ó ti hàn sí wọn gbogbo tí wọ́n pamọ́ tí wọ́n rò pa àwọn ń bò mọ́lẹ̀ ó pé mi náà ti ń sọ̀rọ̀ tí wọ́n bá ní nǹkan tí ń bò tó yàtọ̀ sí ohun tí ń sọ ọjọ́ tí ó bọ̀ ọjọ́ tí kọ̀rọ̀ ó di gbangba fún ọ̀tọ̀ ọba rí bí irú wa náà tẹ́kọ̀ tọ̀ ní tó ń sọ fáwọn èèyàn ọ̀tọ̀ ní tó ń níṣẹ́ àbíkọ̀ jẹ́rú wa náà wọ́n náà tó jẹ́ ní ti ara rẹ̀ ṣùgbọ́n jẹ́ bẹ́ẹ̀ náà lórí lóòótọ́ mọ̀dájú pẹ́nitọ́ da ó mọ̀ ọ́ jù wọ gan lọ fúnra rẹ̀ torí pé ohun tó ṣe lọ́la ọkọ̀ kalẹ̀ ní ogbèrò rẹ̀ ní bóòrè ṣe bò ní rí ṣe ọmọ eléyìí kọ́ yí ọ pé ẹni tó da ọmọ ju ara rẹ̀ lọ torí pé bí ọ̀rọ̀ tí mi máa sọ fún wa ẹni tẹ́ fóun gan ló ti pín kálukú sínú bàrá àbí bàbá tá a gbà jáde ó distribute wa pé bàbá tí ó bí wọ̀ ní ìyá tí ó bí wọ̀ nìyí

òun tán láwọn òní ṣe ta sí wọn lọ́wọ́ tí wọ́n ní táwọn bá padà lọ́yẹ́ àwọn òní ṣe yẹn iná ẹ̀wọ́n tún mọ̀ sí kíni ni wọ́n tún mọ̀ sí padà wà innahum lakazibun ọlọ́run ni àwọn tẹ́ rí yẹn ò bá sí bẹ́ẹ̀ kí man humul alkazibun àwọn ni gangan làwọn ọ̀pàrọ̀ ilé ìmẹ́lẹ̀ sọ́kùl anham aya ẹlẹ́ẹ̀kejìdínlọ́gbọ̀n ẹlẹ́ẹ̀kejìdínlọ́gbọ̀n bákanáà àrí àwọn ayà nínú sọ́tù bákọ́rà tọ́lọ ní wọ́n pa àwọn gbọ́lọ́n gbọ́ àwọn gbọ́jọ́ kẹyìn gbọ́ wọ́n ń tẹnra wọn ni wọ́n pa wọn tẹn Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n wọn mọ̀ àmọ́dé ń bẹ náà kan wọn bẹ́ẹ̀ ni yẹlẹ́ta ilérò ń bẹ fún wọn bima kanu yakdhibun bí fẹ́ ló ń bẹ kó sì mọ̀ pé òun náà ni aldayan ọba tí wọ́n sẹ̀sán maliku yaobi di tí ó sẹ̀sán fún wa tí ó kẹni tọ́tọ́ sí kẹ yọ jẹni tọ́ takasẹ́ rẹ̀ tó bá nígbàgbọ́ yẹn tó sì mú agbára rẹ̀ kò ní máa fọwọ́ pa ọ̀kan rẹ̀ nù ọ̀kan lójú nù àwọn ìdà òfin ọlọ́run tó bá nímọ̀ kọjọ́ ọ̀kẹ́ yìí ń bẹ nù alihimani bẹ yọ́mìlì aláfẹ́ tó àwọn kọjọ́ ọ̀kẹ́ yìí ń bẹ tá lábẹ́ alákọ̀ọ́kọ́ pé ó jókòó fáwọn tí wọ́n ti ní lọ nù ná kódà kékeré rán ìmọ̀ ti ní lọ bí ńláńlá ni bí o bá ṣe mọ́ sọ pé orí kékeré òun ni wọ́n ṣe kíni ìmọ̀ sùn ní bá ńláńlá anábì sallallahu alaihi wasallam anábì ní ọdọ̀wọ́ yìí o níbi rọ ẹ ṣọ́ra o torí pé ẹjẹ́ ń júwe fún yín torí pé irọ́ kò sí ọ̀nà tí mọ́ tọ́ni sí tó ju bí ìwà ọ̀daràn lọ bákanáà ìmọ̀ hùwà ọ̀daràn kò yáàdì ilà alfujúr wà ní alfujúrọ yáàdì ilà náà irọ́ ó ti ni mutí yóò ti ni jalè yóò ti ni sèṣìnà yóò ti ni gbogbo àwọn ọ̀wà ìṣẹ̀pátá irọ́ ọmọ tí yẹn lọ bẹ̀ tó jẹ́ gbogbo àwọn ọ̀wà kò sí bí wọ́n jani sí tó junú náà lọ́lọ́mọdé àwọn náà àníbi wa ni kódà èèyàn ní yíyẹ kò ní bò lẹ́yìn tí ọmọ parọ́ tí ó ti mọ wárọ̀ kí pẹ̀lú tí ọmọ wá kí mo fẹ́ sọ fún o bá lè gbé kalẹ̀ o títí tí wọ́n fi wá kọ́ ọkọ rẹ̀ kalẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé àà òótọ́ abdullahi ni wọ́n sọ àbúkọ báyìí wọ́n sọ ṣùgbọ́n o yọ́n wà ẹ̀tún kọ́ sí pé kazaben pé ọ̀pùrọ̀ lágbájá àwọn àfáà ní tó bá tún ti di pé ìmọ̀ nílẹ̀bù yẹn ọba adé fi di okọ fún yẹn orílẹ̀ ló bí ọ̀rọ̀ lórí hasaru kan báyá hasaru yàwó aisha tí ọgbàjúmọ̀ ṣùgbọ́n tọrọ yẹn lálàáfíà ṣùgbọ́n àwọn tó ní pátáwátì lálàáfíà náà ó tún ní ìtumọ̀ míì tí wọ́n mọ́ sọ̀rọ̀ pé ọmọ tí wọn bá so igi rẹ̀ tọ́jọ́ ọmọ sì ní pé kò ní wà lìjẹ́nà lórí ìpele méje ọ̀rọ̀ yẹn lálàáfíà torí pé ọmọ yẹn kọ́ lọ́sẹ̀ àwọn tó bí ni wọ́n sẹ̀ ṣùgbọ́n bẹ̀rù ká ń lọ àwọn ẹni tó bá tẹ̀jẹ́ tẹ́bá ni pé tọ́fíwọ́n bá tẹ̀lé òun lẹni tó pé fìnẹ́ ti di iṣẹ́ fún gẹ́gẹ́ bó jẹ́ pé ẹni tó ti gbé arìnrìn àjò tí ní àjò ti jẹ́ pé gbogbo ògbà àwọn ẹ̀tì mọ́mọ́rin àjò pé ibùnù sẹ́bíl wọ́bùnù sẹ́bíl ipé èsè ìmá lílo gbólóhùn yẹn pé wọ́n ni wọ́n fi ń tọ́wá pé tẹ́wá ẹbá lọ́lá láàfíà ò nítumọ̀ pé ẹni tó ti jẹ́ pé gbogbo èèyàn ló ti mọ̀ pé ee ó ń sìn náà eléyìí pé àwọn tó ti di aláfihàn tí ó gba ti mọ̀ ọmọ àìdá tó kọ̀ sásìrí kan fún mọ́tọ́lọ̀ gan fẹ́ bò lára ìlàkìyàmà àmì tá a ti lọ́mbẹ̀ náà ni pé tó bá ti di pé rọ́bà tó bá ti dókọ fún yàn wàhálà dé alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì inú aburú ti ń bẹ́ ń bi rọ́ irọ́ pípa fúnra ẹ̀ ọjẹ́ kan nínú àwọn sifatul munafiqi inú ìròyìn àwọn olùsọ̀bẹ̀sẹ̀lú àwọn tó pé ìyá wọn pẹ̀lú nínú náà yóò lágbára ju àwọn yòókù lọ innal munafiqina fi darkil asfal minan nar tọ́ba ti wá rí bẹ̀lẹ́ ọ̀tọ́ sí mùsùlùmí ló fi jẹ́ pé wọ́n mọ̀ sọ̀rọ̀ jáde lẹ́nu àwọn tààfin munafiki ọ̀tọ̀ ní jẹ́mọ̀ bẹ̀lẹ́mi wọn Allah túnmọ̀ àwọn fáàni nabi sallallahu alaihi wasallam kọ́dọ̀ òdìdí súra ló gbé kalẹ̀ pé súratu al-munafiqun ọgbà ọ̀rọ̀ àwọn sọ̀bẹ̀sẹ̀ lu lọ́sọ̀tún fún anábì pé ìdájá akẹ́lùmùnà fi kú nígbà táwọn ọ̀sọ̀ bẹ́ẹ̀ ṣe lu tó bá wá bá wà nábì ọlọ́run ti ń tó àṣírí wọn kalẹ̀ kọ́ọ̀lù nashad innaka la rasulullah wọ́n mọ̀ sọ pé ajẹ́rìí kó jùṣẹ́ ọlọ́run ni ọlọ́run àbùkátà ọlọ́run àbùkátà àjẹ́rìí wọn torí pé ìjẹ́rìí wọn tó ń wá náà tàbí òsínà tẹ́lẹ̀ ni àwa táàrin ọ̀nṣẹ́ àti gbàkójìṣẹ́ wa ni ọba wọn ọba tiẹ̀ ṣe kíni wọn ọba tiẹ̀ gbà إنك لرسوله والله يسأل والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون لكاذبون ọlọ́run jẹ́ tí wọ́n ń jẹ́ ní bọ́ra pé àwọn munafik òkúrọ́ ni wọ́n láwọn gba àwọn ọ̀gbá ìbẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ náà ti ń ṣe èdè àwò sí ànẹ́bì kó jíṣẹ́ ọlọ́run lànẹ́bì ṣùgbọ́n sẹ̀tà ànẹ́bì à ń kó dànù ìṣe bẹ́ẹ̀ ẹnìyẹn ti ń bẹ́nu àwọn alkazabun almujrimun ló fi jẹ́ pé inú àdísì ànábì tó gbajúmọ̀ inú àmì tàbí mọ̀ náà fi kí ànábì ní mẹ́ta náà ni àwọn àfáà ní kódà wà in salla wà sọ́ọ̀mà wà záìmà annahu muslim kọmọ kírùn kọmọ gbà kọ́rù kí muslim nílò ṣùgbọ́n mọ̀ náà fi kí sí ló kọ́ rẹ̀ gangan tí wọ́n rẹ̀ ti sọ papọ̀ mọ́ kọ́ rẹ̀ wọ́n náà ni pé tọ́ bá sọ̀rọ̀ yọ parọ́ tọ́ bá sahihu al-imam al-bukhari rahimahullahu rahmatan ẹlẹ́ẹ̀kẹta ń tá fi da irọ́ àtàwọn ọ̀pàrọ̀ táwọn ọkùnrin tá a jìnlẹ̀ sí ni irọ́ pípa a mọ tarí ẹni síbi ègún ègún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìtànkù ni aláàna sáwọn náà ti mọ̀ pé lànàtì ẹni ìgbésí ẹni ìpín ni tí a bá ti jẹ́ òpùrọ́ sàpá ìwọ náà àti ìbọ́sí ìrìnrìn ọ̀rọ̀ tẹ́lẹ̀ náà kẹsìkà àwọn alágbájá wọn sọ lónìí ìwọ náà ń pa kódà ìyálà tọ mọ̀ọ́mọ̀ àbọ̀ mọ̀ọ́mọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ń jí ìsokò rọ kálẹ̀wò bí tí Islam tó gáìdì ìwádé mo fún wọn pé mùsùlùmí látàyè sí káwọ àpẹẹrẹ bàtí Allah subhanahu wa ta'ala nusratu nur tọ́lọ́hún sọ̀dájọ́ ọkọ àtaya tí wọ́n jọ fẹ́ra wọn sílé wọ́n jẹ́ ọjọ́ ń yígi ara wọn bóyá ìyàwó wa ń rìnrìn kùnrin àbí ọ̀tí ẹ̀rìnrìn kùnrin ọkọ sáà ń wò pé oyún ti ń bẹ nínú ìyàwó òun yìí kìí ṣe tòun ìyàwó ní òun náà ní òun ní ìṣàpélé iná ń bẹ tí ń ṣẹlẹ̀ láwùjọ tó bá ti di kọ́kọ́ ń sọ fún yẹn pé ṣé oṣù rò pé mo lóyún láti súnmọ́ra wa akọ́kọ̀ yẹn ó bẹ̀rù ọlọ́run o torí pé gbólóhùn yẹn tí yẹn bá sọ fún yẹn tóbi yẹn òsì jónsìn náà tí ó fi kú

ṣùgbọ́n ẹ̀ka àrùn báyìí òun la jẹ̀ǹjẹ̀ tán òun ni pé gbèrè ẹ̀sìn pè ló fi jẹ́ pé tó bá jẹ́ agbóra pé à èmi mo lóyún èmi mo lóyún rẹ̀ tó kẹ́ ọ̀rọ̀ ti di pé ó purọ́ mọ́ mi èmi sẹ́ járọ́ kù lára mi tó pé irọ́ àti ègúnjọ́ mọ́ rìn aláàánà alwail kò síbi tẹ́ẹ̀tì rí nínú alùpùpù rí kádùbù nínú alùkùrán tẹ̀ ní bá pàdé wáyé lóyún yàwó máa ìdẹ́yìn ọ̀kan nìyẹn ilé iná gbà ọba búra tán ó fi wá ní wọlé khamisa ẹlẹ́ẹ̀kaàrún bọ́bá ti búra mẹ́rin bẹ́ ẹlẹ́ẹ̀kaàrún annala anatallahi alayhi in kana min al-kadhibin ọkọ̀ yóò gbèrè sí pẹ̀lú tọ́bájọ́ pé ma ń parọ́ mọ́ pé èmi kọ́ mọ́ lóyún tó sì ní mo ní sí tọ́bájọ́ pé ma ń parọ́ mọ́ ní sí mọ́ pé mi kọ́ mọ́ lóyún yẹn kí jẹjọ mọ́ lọ́wọ́ mọ́ báhùn ìyàwó ní òun ní òsè bẹ́ẹ̀ tọ́fí ní irọ́ pípa àti ègún wọ́n jọ rìn kọ́dà tí alì mọ̀rán náà onífànẹ́jì alìbí tó sọ fún wọn pé ẹ̀pẹ̀ àwọn ọmọ yín wá ẹ̀pẹ̀ ìyàwó yín wá almubahala tẹ̀bá ní rọ́lá ń pa pé fàyẹ̀yẹ́dù abnáhàkùn àbí wàsíwájú nisáàkùn ọwá parí ẹ̀gbé fànẹ́jì aláàánátàlọ́hì alẹ́lkàdìbì torí bí ẹ̀ bá ti ń parọ́ fún rẹ̀ tí ń fẹ́rẹ̀ sípè kódà àtà bóyá irọ́ yìí tá ń fẹnu pa àbí yìí tá ń fi sí ọwọ́ wa pa tá a padà débẹ̀ nú àlàyé tòkẹ́ lómi ò ní sọ̀rọ̀ ṣùgbọ́n sí rẹ̀ yóò ti mọ̀ gbé sípè ẹlẹ́ẹ̀kẹ́ níbẹ̀ òun dínà ìmọ̀nà àti kò ń gẹ́ dáadáa fún ẹni tí ń parọ́ gẹ́gẹ́ bí àdìs ta kà fún wa àti ayal Qur'an sọ fún wa inna Allaha la yahdi man huwa kadhibun kaffarun ó ń rọ́mọ sìnrìn ni tó bá fẹ́ jẹ yóò sì jẹ tó bá fẹ́ mu yóò sì kíni yóò sì mu bó fẹ́ fẹ́ yóò sì fẹ́ tó kò ní pàdé tàwọ́fíkù ọlọ́run níbi ìtọ́fẹ́ sí gẹ́gẹ́ bí ayal pé inna Allaha la yahdi man huwa kadhibun kàfẹ́rùn nọ́sọ́tù zumar ayẹ̀lẹ́ kẹta eléyìí ní ó jẹ́ ká mọ ipò tí rọ́wà káwàlì ti fàdísì kan yanjú ẹ̀ ká lè mọ̀ pé hey irọ́ yìí bìtí islam fẹ́ ká jìnà sí dé kódà kìí ṣe ń tàbí sáwàdà kódà ọ̀kẹ́ nínú àwọn salaf nínú àwọn sọ̀hábà àtàwọn tàbí'in òun ni ó ní alkadibu wal muru'a la yajtami'ani abadan irọ́ àtijọ́ ọmọlúwàbí wọn ò lè kópa kó túnmọ̀ pé èèyàn ní mọ́ parọ́ fún ọkọ̀ ọmọlúwàbí ni ìjọ ọmọlúwàbí àti rọ́ kò lè papọ̀ afáwà ọmọ ọgbọ́n àtọ́ òun ti ẹni lè á ń yàdá àní alkẹ́dùb lè á ń yàdá àní asib ó ní kí irọ́ kọ́rẹ̀ òun lẹ̀ kọ́rẹ̀ ligéètì òun kọjá ránkì súnmọ́ káwárí nìkan pé ń sọ òdodo lọ́wọ́ rẹ̀ ahabu iléyà ọdún mọ́ mi ọtẹ́mi lọ́rùn ní ayẹ̀rù fáà ní alkadibu jùkú wájẹ́ pé irọ́ ló ṣe kí ni ló gbé mi ga lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo wọn àbúrò àbáṣe náà ní tiẹ̀ tó ka kú sọ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé mo ti máa fi parọ́ láyé ni kí ló tiẹ̀ fún Abubakar kí ló fi gbó kọ pé ànẹ́bì yóò ṣe kí ni ọ̀parọ́ rí sallallahu alaihi wasallam káwá padà tí mo fi ní ká tètè padà sínú ilé láwọn àìníkàkún fún rọ́ ká tó bọ́ sí ìrìn rọ́ nínú hadisọ wa náà sunan abu da'ud àti sunan afáwa bai àti asar hadisi abdullahi ọmọ ami radiyallahu anhu wọ́n làm nẹ́bí wà nílé àwọn jọ kan ìyá òun wá pè mú ìyá òun wá ní lágbájá wá wá gbà wá kí n fún ọ ní nǹkan wọ́n lá nẹ́bí sallallahu alaihi wá bẹ̀ lọ́wọ́ yóò ń pé kí lọ fẹ́ fún ọmọ ni má àrẹ́tì àǹtọ̀ ti yà kí lọ fẹ́ fún tó fi pé bọ́ wá gbà yóò wá ní àá òun fẹ́ fún un ní tamar èso dàbínú ni ànábi wá ní àmà ìnàkí lámlám tọ̀ tí iṣẹ́ àn kútìbàtì àléèkì kàzìbàtà alayhi wa sallam bó ṣe pé kọ́ gbà ní tó bá jẹ́ pọ̀ ọba fún ní nǹkan tó fẹ́ fún ní nǹkan fẹ́ tàn ẹ́ bíi pé bíi pé mo fẹ́ mú ọwọ́ mi tí ọ̀ tẹ̀fẹ́ àmọ́ síbẹ̀ yìí yá ànẹ́bí ni wọ́n sì kọ́ kùtì bá ti àléìkì ọyàtọ̀ sí pé wọ́n kọ́ ègéǹsì rẹ pé o ti ní irọ́ tọ́ pa irọ́ sì ní ẹ̀ṣẹ̀ ni tàn kọ́ bá fẹ́ ọmọ rẹ wá ìbọ̀ wá kẹ́lú kọ́ máa tẹ̀ pàgbà ó ọmọ kó ti mọ lera jẹ́wọ́ ohun tó fẹ́ ti fún àníbi ni wọ́n ọ̀bá kọ́ fún ọ pé o ti parọ́ tọ́ ẹ̀kọ́ bá ní fún ní nǹkan kan kódà níbo mi inú ìtọ́ wa nínú muslim imam ahmed àti mausu eh, abidu nìyẹ látọ̀dọ̀ abi horera ọlá nẹ́bí sọ pé ẹni tó bá sọ fún ọmọ kékeré kan pé a wá ti fún ọ ní nǹkan súnmọ́ làmì yóò ti fà yíyá kẹ́dùbàtù àti tí ọwá fún ní nǹkan wọ́n kọ́ fún pé o ti parọ́ ọ̀dà èmi àti wọ́n náà tá à ń gbọ́ra wa báwo la ti ń bá ọmọ wa lò ẹ dákẹ́kẹ́ ní rákíní fún sọ́jẹ́ ẹ̀kíní òsìlẹ̀ ìrìn àǹkẹ́ lóru ni pé kì í ṣe pé nǹkan kan ní mẹ́bẹ̀ẹ́ tó jọ pé tahziran aw shaddan lè zàrí à láti fi tìǹà ọmọ jẹ́ pé ìrọ́lọ̀ kọ́lé sí wa lẹ́nu ọkọ wa ń parọ́ fún ìyàwó ìyàwó ń parọ́ fún ọkọ nígbà kúsà ń parọ́ fún àwọn ọmọ wa karọ́ sí mọ́ kódà tó ń kálukọ́ ọmọ wa pòwe pé à ẹ̀ tó ń bá tẹ̀ nírọ̀ ni nàlẹ́ ẹ̀ bí wọn bá ra ọkọ̀ nírò òdodo tó dodo ń bẹ mọ́ ni àtàrí bí àwọn nǹkan tá ń rà so islam inú téèyàn bá fẹ́ jẹ́ ọ̀daràn níwájú allah subhanahu wa ta'ala èyí ó jìnà sí so ká dúró báyìí ká tó bọ́ sí agbọ́nrin ni. jazakumullahu khairan ọlọ́run bá ní san yín ẹ̀san olóore pẹ̀lú àánú ọlọ́run gbogbo ẹ̀yin ẹ̀wà tí ẹ̀ ń gbóhùn wà nílé tí a bá ti fẹ́ ṣe ìkúnlọ́ fún ètò àlèhúdà látara ìfowódá àlèhúdà islamic development foundation ká lọ sí jaiz bank account wa níbi tá ti ní zero zero zero five one zero three one seven nine zero zero zero five one zero three one seven nine nígbà tí a bá fẹ́ ṣe ìpínlọ́wọ́ fún ètò bákan náà nínú àwọn ìbéèrè tí mo tún ní fún olùbánisọ̀rọ̀ wa ni pé ọ̀nà mélòó òun ni rọ́pin ipa pín sí. ní kábàbà fàágùn kápò sọ lọ́ọ̀kan pé irọ́ pípa pín sọ́nà mẹ́ta a wàá tó bó ṣe ga láti gbé e alákọ̀ọ́kọ́ ni pé a ní alkadbu ala Allah ìparọ́mọ́ Allahu subhanahu wa ta'ala a ní alkadbu ala rasulillah sallallahu alayhi wa sallam ìparọ́mọ́ annabi sallallahu alayhi wa sallam oníṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wa kadbu ala an-nas àti ìparọ́mọ́ èèyàn ẹgbẹ́ ara wa. Jákùnmọ̀ ní ṣe, àbí? wà sí ga sí torí pé ẹnìkan ò tó Allah subhanahu wa ta'ala àti gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ẹnìkan tó àbọ̀dọ̀ nífẹ̀ẹ́ ẹnìkan tó ọlọ́run àbọ̀dọ̀ nífẹ̀ẹ́ lòmí ìtẹ̀lé ìfẹ́ Allah subhanahu wa ta'ala láti ní kakúgbé nípa bí bó ṣe nípele sí ìrìn àkọ́kọ́ tá a sọ fún wa pé ìparọ́mọ́ Allah subhanahu ọba adẹ́dàá eléyìí arí àwọn àyà nínú alukur'an lóṣìṣì tí ń júwe eléyìí fún wa ṣùgbọ́n ní ṣókí ni pé ìtumọ̀ rẹ̀ ni pé an taqula ala Allahi bi ghayri ilm sọ̀kì ọlọ́run sọ báyìí ọlọ́run gan-an ó sì kẹ́kẹ́ mọ́ fẹ́nu rẹ̀ sọ̀sọ́kúsọ nípa àdájọ́ ẹ̀sìn nípa Allah subhanahu wa ta'ala yálà bóyá nípa ọkọ rẹ̀ nípa àròyìn ẹ̀kọ́ ọlọ́run tún jẹ́ báyìí pẹ̀lú tẹ̀yìn ọ̀bámọ̀ inú ròyìn rẹ̀ dẹ́yìn tún bí báyìí tẹ̀ ọ̀bámọ̀ báyìí lọ́lọ́run sọ èyí lẹ̀

tí Allah subhanahu wa ta'ala ló fún yíyọ̀nda fún kẹkẹ mọ́ pé ẹ̀yin lẹ́mọ̀ fáwọn èèyàn ní ẹ̀mọ̀ pé ẹ̀tọ́ lélé yẹ̀ wọ̀lé lè torí pé ẹjẹ́ bákan abẹ́ ń pera ayé bákan tẹ́ ẹ̀jẹ́ bẹ̀. àmọ́ alọ́lọ́hì taftarun abọ́lọ́wọ́ balẹ̀ ń parọ́ mọ́ Allah subhanahu wa ta'ala ah wọn wà máa dọ́nu alladhina yaftaruna ala Allahi al-kadhiba yawm al-qiyamah ẹ mọ̀ mọ́ al-qiyamah kílẹ̀ ẹdú إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون ọbọ̀ ọlọ́lá mọ̀lọ́lọ́hun tó fẹ́ kẹ yín ló fi ní ẹparọ́ tì ọlá rẹ̀ kárí ìkẹ́ rẹ̀ kárí gbogbo nǹkan ṣùgbọ́n pọ̀lọpọ̀ ni ọ̀fọ́ pẹ́ fọ́lọ́hun torí pé aláìmoore ní mọ́ tún ṣe kìnnì ní mọ́ parọ́ mẹ́rin tọ́da níbo míì kò ní ẹkẹ mọ́mọ́ fa hún ẹmọ́mọ́ fẹnu yín yarin ọbẹ̀ wala taqulu lima tasifu alsinatukumul kadhiba hadha وهذا حرام لتفتروا على الله الكذبة ẹkàn mọ̀ ìyanu yí ìwọ̀lélélé ọba mú eré ìbámu tẹ́kàn mọ̀ ọkùnrin fúnra yín láti mọ̀ fi parọ́ mọ́ lọ ìrìn àkọ́kọ́ lélé bákan náà ló fi jẹ́ pé ìparọ́mọ́ Allah subhanahu wa ta'ala yẹn òun lọ nẹ́ẹ̀tì sí ìmúrogún pẹ̀lú rẹ̀ gbàtọ́lọ́wọ́n bá ń júwe àwọn ẹ̀ṣẹ̀ fún wa pé ẹ jìnà sáwọn ẹ̀ṣẹ̀ ọwọ́n wa an tushriku billahi ma lam yunzil bihi sultana wa an taqulu ala Allahi ma la ta'lamun ló jẹ́ pé ìpínlẹ̀ ní láàfáà wọ́n tó ń bí ń dájú ẹ̀sìn àbúwọ̀ náà ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn kódà o lè mọ́ mọ́rogún pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n tó nẹ́sì sí mọ́rogún pẹ̀lú ọlọ́run òun ni kéèyàn mọ́ sọun tí ọmọ nípa Allah subhanahu wa ta'ala yálà ó kọ́ rẹ̀ ìròyìn rẹ̀ àbí dájú ẹ̀sìn gangan tó kí bí afáwa Ibn al-Qayyim yẹn ọkọ̀ ìlàmù ìmúwákì ẹ̀yìn gbogbo ẹni tí máa ń ṣe tí ń báwọn èèyàn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tí ń sáyìn lọ́n behalf wa Allah subhanahu wa ta'ala ni tẹkọtọ bá ti sọ̀rọ̀ ń pè à ń tọ́lọ̀ ń sọ náà wọ́n sọ fún wa pé ọ̀n ọlọ́run sọ̀rọ̀ ọ̀n sáyìn on behalf ọlọ́run Allah subhanahu al-ilhad fi asma'i wa sifatihi àti mẹ́nu bàwọn náà òun ìfàyàkókò nẹ̀kí bí àwọn orúkọ ọlọ́run àtàwọn òròyìn ọlọ́run káwọn ọkọ ọlọ́run ló kọ tí ọ̀jẹ́ káwọn ọ̀pẹ́ láwọn òròyìn tí ọ̀jẹ́ eléyìí kọ́mọ̀ sáwà yorùbá la arowa awa arọ̀wá àwọn akéwì àfẹ́yìntẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ń ṣe àwọn ń dáwọn yẹn nígbà tá a bá fẹ́ sọ̀rọ̀ ó pe ọlọ́run lókè òṣùn tó ní pè ọ̀daràn ni ọ̀ ọ̀fẹ́ ròyìn rẹ̀ ọlọ́bẹ̀ ilé tí lukara bí àjèrè à nígbà ọ̀fẹ́ ròyìn ọwọ́ ọlọ́run ó tọ́ni Allah subhanahu wa ta'ala ròyìn ọwọ́ ẹ̀kọ́ yadullahi mabsutatan yunfiqu kayfa yasha wọ́n bá ní ọgbọ́ lọ́wọ́ gbọgbọ́rọ́ ọba tí fi ń jipa agbádá subhanallah gbogbo àwọn eléyìí ara pé àmì tọ́ tó jẹ́ pé tọ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ tó jẹ́ pé ọfẹ́ kéwì tiẹ̀ tó fi ní kéwì débi tó wà dọ̀ dáràn sáwọn ọmọ awò pé hey akéwì dáràn ní lálkìyàmà ó súnmọ́ wọn tí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kí ni kí ni kí n mọ́ fi sí ìwọ lọ́ba mọ̀ yìí ní ọba ló jẹ́ káwọn dáwọ̀ mọ̀ da tó fún un lẹ́bùn rú rẹ̀ tó ṣe pé kódà ìwù tí ọmọ kákò níjà wọn àwọn èyí tí ọba múnú gbogbo ẹni fún láwọn ẹ̀bùn tó ní í pẹ̀lú pé ń bá èèyàn sọ̀rọ̀ akópèdèpèdè lágbájá tàbí bọ́ sí ìkìlì kan ọkẹ̀ máa pọ̀lọ̀ ní ohun tó wù ọ́ ọ̀n dáná síra rẹ̀ lọ́rùn lélẹ̀ inú àwọn ọ̀dáná ilẹ̀ nìyẹn fẹ́ bára ìlà kìyàmà àbáwà náà sá ajó ń kéwú á pé àrùn ọkọ̀ ọlọ́run yọ jẹ́ ara pípọ̀ ọkẹ̀ máa gbọ́nà ní jákèbádé àti gbogbo àwọn eléyìí ìwà ọ̀dáná lélẹ́yìí o tálkìyàmà ìyàn tọ́lọ̀ sọ fún wa nẹ́bí sọ̀lọ̀ sọ́lọ̀ pé wàzárù lẹ́rí na yóò ṣèdú na fi asùnmá ihi sáyìdáwọ́nà máa kẹ́nu ya àmàlò ilé ìní sókí bẹ́ẹ̀ bákan náà lára ìparọ́mọ́ Allah subhanahu wa ta'ala òun náà ni kakú rọ́mọ́lọ́n pé ọlọ́run ọba wa bímọ ah gbólóhùn yìí gbólóhùn tó tóbi ni o ọjẹ́rì lẹ́nu èèyàn alukur'an ló sọ bẹ́ẹ̀ o alukur'an ni ha wọ́n mọ̀ ń báyìí wọ́n mọ̀ ń sọ báyìí ọlọ́run sọ fáànà bíbẹ̀ wọ̀kọ́ọ̀lù takaza rahman waladan wọ́n sọ pé ọlọ́run ọba bímọ lakọ̀dì jíìtùm sí anhidden a ọ̀rọ̀ burúkú gbáà ní tẹ́ǹsọ̀ yìí wọ́n tí ó kó bá yín gbáà ní tẹ́ǹsọ̀ yìí wọ́n tí ò ní jáyé orójú ní tẹ́ǹsọ̀ yìí ah ẹ̀kọ́ tó ó wọ́n lóun bímọ yẹn gan-an òun gẹ́ni lẹ́ẹ̀fí ní gbádùn ayé tẹ bá sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ gbàgbọ́ nù bẹ́ẹ̀ o nítorí pé kí ni kódà kí bínú mi tó mọ́ sọ kalẹ̀ ohun tí mo dátọ́ mọ yìí ní tóhun è ṣe ẹ̀dá tọ́lọ́pọlọ bí ti inú ń bí takaru samawatu yatafattarna jẹ́ ń yà wọ ọlọ́run wọ́n mọ̀ pé àwọn ti fẹnu àwọn ti fẹnu sọ̀sọ̀kúsọ̀ pé ó bí wọn àbí kí n la ilẹ̀ náà ní jẹ́ ńlá ní kí n gbé wọn nì à òkè náà ní jẹ́ ń wó pa wọn kí wọ́n rẹ́ kọ́ mọ́rí wọn sà à àǹdà àwọn lirrahman waladan à kí la fi fẹ́ ọwọ́n wọ́n máa yẹ̀ ń bá rí lirrahman an yattakhidha waladan tọ́fọ́ Allah subhanahu kọlọmọ kọtọ kódà báwọn nǹkan tí wọ́n ní màláìkà àwọn ni ọmọ obìnrin ọlọ́run kan láwọn ọmọ ọkùnrin ọlọ́run ilẹ̀ ayé àti wọlé àwọn olóyìn náà ọwọ́ nítorí pé kí ni o ipò yóò téèyàn lè wà ẹni rere yóò tó lè jẹ́ ipò yóò tẹ́yẹ lè gbé sí in kullu ma fi samawati wal ard gbogbo ẹni tí sámà àti ilẹ̀ àtàforífojì rẹ̀ tọ́wọ́ jẹ́ kúrẹ̀ kíámà tábà lọ́bọ́ lọ́n ilẹ̀ àti tó jẹ́ pé ó kọ tó àdírẹ́sì tán lè fi àdírẹ́sì àti mr àtàlájì àti kíríkà ni pé kọ́lọ́hún ọgbà yẹn lẹ́rú torí pé ìròyìn ìjẹ́rú ọlọ́run ọ̀gá ju gbogbo ẹ̀ lọ tó jẹ́ pàtó lọ́wọ́ bá ń ròyìn àwọn ẹrú rẹ̀ olùwà ibadu rahman alladhina yamshuna ala al-ardi awnan wa idha khatabahum al-jahiluna qalu ẹni tó bá ti jẹ́rú ọlọ́run òní sẹ́yìn mọ́ sọ lóru kò ní mọ́ sùn àsùn fọ́nfọ́n yọ lásìkò tí ó yàtọ̀ tó mọ̀ fípò wọn lọ́hùn yọ mọ̀ wá sọ̀nbi iná yóò sì mọ̀ tọrọ àlìjẹ́nà ọkàn rẹ̀ ò ní balẹ̀ jù kò sì ní páyà jù àwọn òròyìn rẹ̀ kọ̀ bẹ́ẹ̀ wọ́n lọ fi jẹ́ pé àdírẹ́sì tó ga ìtọ́lọ́mù fi àdírẹ́sì ànábì sallallahu alaihi wasallam lọ́kọ́ náà ni pé abd oní subhana alladhi asra bi abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa ilé ibẹ̀ nù rẹ̀ kúrọ́mọ́lọ́mù nínú òkúrọ́mà Allah subhanahu wa ta'ala òun náà ni pé kíyàn pé ọlọ́run ọba kókò lò sí ní àtọ́bá ló yóò fún wa rìpọ́ọ̀tù ti wá lórí ilé inú al-Qur'an táwọn tó jẹ́ àwọn ọ̀daràn tàná tí wọ́n sọ bẹ́ẹ̀ ọlọ́mọ́fà wa náà sínú wọn mọ́fà wọn náà síbẹ̀ ọwọ́ lè mọ́ sọ lẹ́nu tọ́ba jẹ́kọ̀ bá ti ń lọ bìkan pé ọ̀fẹ́ fẹ́ só tí wọ́n ní bá torí pé ìrìnrìn àjò kírìn àjò ẹ̀ ń gbé àwọn èèyàn pa ẹ̀ ń yọ ọkàn wọn ẹ̀ ń fa ọyàn wọn ẹ̀ ń tó pèrè lẹ́lẹ́sìn ẹ̀ ń tí ò pèrè lẹ́lẹ́sìn eléyìí gbalẹ̀ láwùjọ wọ́n ti ń gbọ́ ọmọdé ni wọ́n ń gbé àgbà ẹni wọn ò gbé wọn sọ dídàkudà eléyìí ń júwe fún ọ̀pọ̀ ọlọ́run lólósì torí pé tọ́yọ̀ kọ bá gbà pé ọlọ́run ọba abọ́rọ̀ ni òní fún yẹn lówó ọ̀dọ́ rẹ̀ láti kíni láwa ọ̀rọ̀ sí o lè mọ́ sọ ọ́ lẹ́nu ṣùgbọ́n ìrìn àjò rẹ ti ń sọ fún ọ̀pọ̀ ọlọ́run lólósì ló fi jẹ́ pé àwọn tó ti sọ bẹ́ẹ̀ ṣáájú òun náà àwọn Júù sọ bẹ́ẹ̀ wa qalat al-yahudu yadullahi maglulatan غلت أيديهم ولعنوا بما قالوا بل يداء مبسوطتان ينفق كيف يشاء àwọn àwọn àwọn yahudi sọ bẹ́ẹ̀ lánàá wọ́n ní ọwọ́ ọlọ́run wọ́n ní ọkà kò ní ọ̀yá oṣokọ́ ni ọlọ́run ni aṣẹ́bílé wọn fún wọn sọ yẹn wọ́n ló inú bí màá kọ́ ọlù wọ́n tẹ́ sọ yí ẹ̀ ní fara rí lọ ló fi jẹ́ pé àwọn jíù ni al-maghdub alayhim lára afẹ́ wọn tó júwe bẹ́ẹ̀ tó ti mo fi sọ lẹ́ẹ̀kẹ́ pé ònìkìrì tó rìn bọ́yá àwọn tó ń ṣe lóògùn láwọn ogun tó ọlọ́run wá wọ́n tó ń pè nǹkan ẹ̀mí lẹ́yìn ọlọ́run tó fi pọ́n òfin wá sí kí òfin wá gbà òfin wá wo òfin wá sọ òfin wá kìnníkan tó fi mọ̀ kó ti kó sínú wọn ni pé èèyàn ní dúró lẹ́nu àlàájú tọ́lọ́run ní kẹ dúró tẹ́ẹ̀sì ráàsìkì ló fi jẹ́ pé àwọn tọ́lọ́run ní kọ́mọ̀kọ̀jà lọ́jọ́ sátidé àwọn ti wò ó pé ti sátidé táwọn ọba pa gan kò ní tólẹ̀ fún àwọn wọ́n wá náà ń dọ́gbọ́n sí tí wọ́n náà ti mọ́ sọ pé ọlọ́run nìkan ò ṣe é dúró tì kó tẹ́lẹ̀ máa ń ṣe yá aláwọ̀ àti kẹ́yìn wọ́n ṣe yá yàtà ló fún wọn lẹ́sẹ̀ tó fẹ́ yá sí i ni pé wọ́n lọ ń dẹ́dẹ́ kalẹ̀ pé ọlọ́run fi ní aṣọ nù wọn bí ọ̀bọ àbí ara pé ọlọ́run ti bínú sí wọn lélẹ̀ ọlọ́run mọ́ bínú sáwọn náà ọwọ́ òun ọwọ́ rẹ̀ òun ọlọ́run tẹ́ òun sì mọ́ ní bọ́ bá ṣe òun ọlọ́run kí sẹ̀nìkẹ́ ní mọ́ dictate fún òun pé lágbájá ni ó fún أهم يقسمون رحمة ربك قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ọlọ́run ti pín kó tó dá wa a sì ní kọjá àwọn tọkọ mọ́ wa eléyìí bẹ́ẹ̀ lẹ́yìn eléyìí ìran ẹlẹ́ẹ̀kejì nínú irọ́ pípa òun náà ni irọ́ pípa mọ́ ànábì sallallahu alaihi wasallam kọ́lọ̀ ń jásùkò wa kí kọgbà gbogbo ẹ̀ yọ̀rọ̀ pípa máa nẹ́bì tẹ́kùn nìkan lábá mú gan-an ó lè gba gbogbo àsìkò torí pé ẹni tó kù láyé lónìí tó kálukú fẹ́ mọ́ tirẹ̀ mọ́lọ́run náà lànẹ́bì sallallahu alaihi wasallam nínú àwọn ànẹ́bì ọlọ́run tó wọn lọ láwọn táwọn èèyàn tún parọ́ mọ́ dáadáa tẹ́mọ̀ rí pé láyà nẹ́bì Musa láyà nẹ́bì Musa ànẹ́bì Musa jẹ́ kan láyà nẹ́bì Musa alákùnkẹ́ ń bẹ láyà nẹ́bì bákanáà nínú àwọn sọ̀hábà nàbí sallallahu alaihi wasallam tí wọ́n kúrọ mọ́tọ́ pọ̀ jù ní Ali radiyallahu anhu tí àwọn tọ́jú àwọn ṣíà ata láti bí alukur'an ni wọ́n ti gbérọ wọn ànábì sọ báyìí fún ó gbé báyìí fún ó sì báyìí fún kí wọ́n tó wá tó mọ kun àwọn ọ̀yá wa àwọn ọ̀yá tó bímọ dáadáa táwọn tí ọ̀jọ́ mọ dáadáa yọra wọn kó fáwọn èso rẹ̀ tí wọ́n gbà wọn sọ fún yàwá ìsà pé àwọn kẹsọ pé èyí tèyà àwọn òun náà ló ń wò bímọ burúkú radiyallahu anha tó gbà anábì tó alùkọ́rán sọ fún wa pé azwajuhu ummahatuhum àwọn sì ní yàwá ìsà ìṣe ìyá àwọn náà òun dúpẹ́ kọ́ lọ́run yà àwọn ọmọ burúkú kò nú àwọn ọmọ òun ìrọ́ pamọ́ anábì tó jẹ́ pé a mọ̀ bá wọn èèyàn sọ̀rọ̀ nípa nẹ́bí sallallahu alaihi wasallam ó lè jẹ́ nípa àwọn èèyàn pé báyìí nẹ́bí rí tó jẹ́ pé irọ́ láàmọ̀ fi describe bá nẹ́bí ṣe rí lálùkọ́ ànẹ́bí oníbò ojú kò sí gbà kan tẹ́kùgbà àwọn ọ̀rọ̀ ìyẹn ohun tó lálàáfíà nù rẹ̀ ó kéré níbà wọ́n pẹ́ gbọ́ gbé méjèèjì papọ̀ àtúwọ́n sí ni kì í sì sẹ́kọ̀ agásọ̀ níbi ẹ̀kú níbi ìròyìn anábìrẹ́lẹ́ yóò kódà níbi àwọn táà mọ́ fi sọ pé àwọn àrísẹ́ ìmọ̀tọ́lọ́hun ti fà nẹ́bì àwọn kan bẹ jẹ́ pé ọ̀tọ̀ ní ohun tó ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní ohun tá à ń sọ kàmọ̀ ìyẹn dẹ̀dẹ̀ mo fi tọ́ pé tàbí nẹ́bì làbá fẹ́ mú ló fi jẹ́ pé àwa táà mọ́ tẹ́tí gbọ́n kẹ́ táà mọ́ sọ̀lọ́hù akbar táà mọ́ kó torí a gbọ́dọ̀ gbìyànjú láti ṣèwádìí ohun tá a fẹ́ sọ nípa ẹ̀sìn islam torí ọ̀rọ̀ nípa nẹ́bì à ń sọ nípa islam ni torí pé ànẹ́bì ni template tọ́lọ̀ ń gbé kalẹ̀ fún wa páàmù ọkọ̀ sí irú ìtí mo ní ibi tí mo fẹ́ lọ ní pé ẹ̀rí páàmù sọ pé ìjọ kan ìjà tí lè dá wá sí ilé àtijọ́ àrùsà àjìdàtà tàtọ̀ ẹ̀ẹ́yàlá ṣáàkì ìbìlà kọjá mi. sáwọn yìí ò rí bẹ́ẹ̀ pé ànábì pé gìnìwá fún gbọ́dọ̀ nínú ìgbìyàn àfẹ́rí gúnlẹ̀ èyí tó ṣẹlẹ̀ rí nípa ànábì ń ṣègbọ̀nsẹ̀ igi ọ̀pá kan àtàpá tí wọ́n á kóra wọn tí wọ́n ṣèdì wọ́n dàbò òjìbo ànábì ilé lálàáfíà ṣùgbọ́n tẹ̀yẹ pé ànábì wá kó gidi gbọ́ olómi èso jíjẹ ọlọ́run ọyá mọ̀ bọ̀ wá ilé ní fi yóò fi takò lákàyẹ lómi. ó dànù rẹ̀ ọmọ òru. àdàkùn ṣe sùúrù torí pé tí ìwádìí àti mímọ̀ máa ń bẹ lára ara mọ́ balẹ̀ ni ṣùgbọ́n yẹn sì tún wọ́n jọta ohun tí ọba ṣe kíni ohun tí ọba mọ̀ kódé lè kéré nínú àwọn tó gbajúmọ̀ kódà lè fẹ́ píríkì fáwọn èèyàn nípa àwà dáadáa lára nẹ́bì kámọ̀ mọ́ àwọn tó jẹ irọ́ tí ọ̀la kọ́ọ́lẹ̀ àwọn lè náà pọ̀ lọ jaburata bẹ́ẹ̀ pé àwọn hadithu ad-da'ifa wal mawdu'a tabana mọ́ má pẹ̀rẹ̀ wa káìsánálísìsì rẹ̀ ilẹ̀ ó sùwà bayaro ọ̀rọ̀ àbúdà jana afáàkàn ògbé wábẹ̀ ọ̀kàn òpè ní yahudi inú tíra mi bayá lápẹẹrẹ rú nusatul majalis oníbòhùn sí pé tíra mi ní asọ́fúwí òun náà níbo sí pé àtàwọn tíra mi afáwọn almajalis lọ àfíyà òun náà níbo sí pé pé sàábì kan tó bá ti kírun tán kì í dó sàdúà tó tẹ̀wọ̀n pé torí pé mi sí ìta àmọ́ ní pé a fẹ́ mú dájú ẹ̀sìn kan wá látara àwọn ọ̀sán tó jẹ́ pé tàn mí ò ní ní kò nípìlẹ̀ ó sì ti sakun tá nẹ́bì mú wa àti làásán ti gbà nẹ́bì ga tó alẹ́ kí ló dé ní ah, igbó gbígi kan pé ọ̀kan inú afárọ̀kọ̀ ní yahudi kan níbi kan òun ní mùnáfìkì kan ló gbígi sí ẹgbẹ́ ilé òun apátọ́ rẹ̀ mọ́ dà sínú ilé òun òun òfẹ́ káwọn wọn jẹ haram náà mùsùlùmí bẹ̀rẹ̀ sọ́ra fún haram lóòótọ́ ah, àwọn tí wọ́n á sọ àti ní wọn tá a fi polongo ẹ̀sùn tójú òdodo ju ká fi rọ́ polongo rẹ̀ lọ ó dẹ̀ ní tí bá ń ka kí ló tẹ́pá ń tà ń kà jáde àdísẹ̀lé pé nẹ́sọ̀rọ̀ làákì bẹ̀lẹ̀ àkì lẹ́sà mọ́ àbí wọ̀lì máa sá kí ló tẹ́ wá ń pé ẹ wá ń fi ẹ wá ń ṣe nẹ́sọ̀rọ̀ àkì tó bá jẹ́ pàdé bí ìlàfẹ́ pé lóòótọ́ bíl báyà tèèrè so ló fi jẹ́ pé àwọn níbùkátà tí kámọ́ bá kó sínú ẹni tí ń purọ́ mọ́ anabi sallallahu alayhi wa sallam a ní bùkátà sí pé ká mójútó àwọn ohun tá a bá fẹ́ gbé jáde àti ní àtiwọ́ náà ká mọ̀ bá bẹ nínú àwọn tá anabi sọ fún pé hey inú náà ó kún débi pé bó ṣe kún tó yẹn náà àwọn tí ń gbíbẹ̀ ìnira kó fún bẹ́ẹ̀ kò sẹ́nìkẹ́ tí ò tún ní ráyè ṣùgbọ́n tó bẹ àyè ó tún há débi pé anabi sọ pé ẹni tó bá parọ́ mọ́ òun tọ́mọ́ ọmọ parọ́ mọ́ òun kọ́rọ̀ ó lè dùn ẹjá tún wí eléyìí náà ẹ̀sìpá èèyàn tó wá ní dókè ibi mọ́ ní ọwàdì pẹ̀lúkọ́lùn sí ní káyọ́ síjú láàfin ní mọ̀kúrọ́ mà nẹ́bí sọ́lọ́ ọ̀yọ́ tààfin ní kó sínú ọ̀kẹ́nù rẹ̀ ọ̀rọ̀ tààfin di ọ̀daràn lálkìyàmà anẹ́bí ní falẹ̀ yẹtàbọ̀ wà hùmà àdàhù kírò ẹnìyàn kọ́ wàgà tí ó jókòó sí nínú náà ni ká sọ pé àdádálẹ̀ kan bẹ tó jẹ́ dáadáa tó jẹ́ pàdé sọ̀rọ̀ sọ fún wa pé kúlù bí àti dọ̀láàlà ọ̀kúlù dọ̀láàlà tí àti káṣe ìdíyàwó pé wàláyà wà lólùfẹ́ ànẹ́bì tó jẹ́ pé àtẹ̀lé ànẹ́bì nítumọ̀ pé ọ̀rọ̀ wa ń jọ pé à ń pera wa bẹ́ẹ̀ iṣẹ́ wa ń purọ́ mo sì ní èèyàn máa fi iṣẹ́ ìṣe rẹ̀ èèyàn máa fi purọ́ so gẹ́gẹ́ bí àkókò wa ṣe rí a rí pé lágbọ́nrin ìpọ́rọ́mà ànẹ́bì sallallahu alaihi wasallam láti wà yìí tó jẹ́ pé ohun tí jẹ́ ẹ̀sìn bí ọ̀rọ̀ afáwa kan onífà máa dínú ilá bètè báyìí lè máa عن الله والعاد البشير محمد عن الله والهاد البشير محمد وتي ما جس كافي قلونغو ابرو جكوي قال الله قال رسوله بفهم سلف الصالح itu alquran itu hadisi annabi sallallahu alaihi wasallam wa ko oboro je pẹ̀lú àgbọ́yé àwọn mo ki wa koko fa annabi sallallahu alaihi alayhi wa sallam. jazakumullahu khairan fún àǹfààní àwa tí a bá fẹ́ ṣe ìkúnlọ́ fún ètò yín ètò Al-Huda Islamic Development Foundation ká lọ sí orí àkànní nọ́mbà wa ní ìjà Islam zero zero zero five one zero three one seven nine. bẹ̀rẹ̀ nílá ìtàhálà nígbà tí a ti ṣí ojú òkú sílẹ̀ bá béèrè kàbí méjì màdúrà béèrè béèrè zero eight zero seventy five seventy seven eighteen eighty one.